على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala eléyìí ni tẹ̀síwájú lórí ètò wa ètò yín tí ń ṣe ahkamu suyam àwọn adájọ́ tí ń bẹ fún ààwẹ̀ ibi tá a ti máa tẹ̀síwájú lẹ́yìn àlàyé hadisi tí a ti ṣe ìtọ́ka sí tí ń dá lórí ọlá tí ń bẹ fún ààwẹ̀ bákan náà ni ìfihàn rẹ̀ pé àlìjánnà ń bẹ iná ń bẹ ìkíní kejì rẹ̀ ló nílẹ̀kùn bákan náà sì tún ni bí ìṣe máa ń ṣẹlẹ̀ yìí pé tí àwẹ̀ bá ti dé bí wọ́n máa ti ń ti àwọn ilẹ̀kùn náà tí wọ́n sì máa ń ṣí àwẹ̀ àwọn tí máa ń ṣí àwọn ilẹ̀kùn àlìjánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan tí mẹ́bi hadith yẹn. bíbá yẹn ni láti wá tètè lọ síbi àwọn ìdájọ́ kan sí kejì títún bẹ ní abẹ́ bíbá yìí ta ni láti mà. òun ni pé láti wá bọ́ síbi ìkóra dúró níbi àwọn nǹkan tí máa ń ba àwẹ̀ jẹ́ ǹjẹ́ àwọn kankan bẹ tó ṣe pé òun ni máa ń bá àwẹ̀ tó ṣe pé tó bá ti ń ṣe àní sọ pé tóun tó ń gba àwẹ̀ kankan má àbí tó ń tọ̀ bá sì tún ṣe ń sọ sátún sọ pé aláwẹ̀ náà tún ló ń tọ̀ ẹ̀ bá wa ká lọ. àkọ́kọ́ náà àwọn nǹkan wọ̀nyí ta ní láti mọ ìwọ aláwẹ̀ ìwọ tó fẹ́ gbàwẹ̀ àwẹ̀ ọ̀ràn yẹn ni àbáwẹ̀ náfìlà ẹ̀já wòye sírú àwọn kan tí à ń sọ wọ̀nyí. nínú rẹ̀ ni pé a ní láti mọ̀ pé òun tọ̀ gbogbo nǹkan tí ó bá ba àwẹ̀ rẹ̀ jẹ́ níbi oúnjẹ ni níbi mímu ni níbi sísúnmọ́ ara alẹ́ ẹni níbi jíjẹ ìgbádùn ara ẹni àbí tí ẹ̀mí ọmọ ènìyàn máa ń fẹ́ ni a ní láti jìnnà sí tó jẹ́ pé ìpẹnupọ̀ ló wá látọ̀dọ̀ àwọn onímọ̀ tó ṣe pé abáwò rí imam ibn hazmi dhahiri wọn mọ̀ wá nínú maratibul ijma bákan náà ibn abdulbar nínú tíra àwọn atamhid wọn ti wo ìdí eh, ìdí kíni ìdí volume nineteen page fifty three bákan náà tó ní àtúndínkè imam ibn taymiya rahimahullahu ta'ala àwọn náà sọ àwòrán yẹn wọn ni pé thabata bin nasi wal ijma'i manu saimi minal akli wa shurubi wal jima'i pé ó fẹsẹ̀ rinlẹ̀ nínú ẹ̀rí nasu tabata kọ́kọ́ nasu ti kó alkitab wa sunna ti kó sínú wọ́n tún wá ní pé wal ijma'i bákan náà ni pẹ̀lú ijma' àpẹnupọ̀ àwọn onímọ̀ yìí pé wọ́n apẹnupọ̀ lórí manu saimi minal akli wa shurubi wal jima'i ìwọlìjìmá pé òun ní àwẹ̀ tí ó sọ pé àwẹ̀ lòun gbà ó gbọ́dọ̀ kóra ó ń bi gbogbo ó gbọ́dọ̀ kóra ó gbọ́dọ̀ ṣe é léèwọ̀ fúnra rẹ̀ àwọn nǹkan wọ̀nyí tí àdàkọ̀ tábà tí wo Majmu'ul Fatawa volume twenty five page two hundred and forty six inshallah ta'ala ibi bẹ́ẹ̀ ni láti rí ọ̀rọ̀ tí sheikh islam ibn Taymiyyah rahimahullah ta'ala tán ti ṣe nákùlù àlìjìmá tabari ibi bẹ́ẹ̀ ni sáré pé àwọn mẹ́ta àti dákọ̀ tán dákọ̀ tán ṣe nákùlù àlìjìmá bẹ́ẹ̀ adakọ̀ ibn Hazm az-Zahiri adakọ̀ ibn Abdul Barr adakọ̀ ibn Taymiyyah rahimahullah ta'ala lẹ́yìn eléyàn nǹkan tó wá kù tó tún yẹ kí kí a tún tẹ̀síwájú lórí rẹ̀ òun ni àsìkò owó ni ìyẹn ní láti kóra ró ìkóra ró tá a wí yẹn àsìkò ló yẹ kó di bẹ̀rẹ̀ àsìkò tó yẹ kó bẹ̀rẹ̀ òun tí èèyàn fi fi gbogbo orú eléyìí wọlé òun ni ibìdókòwò lè fọ́jìrì sàn tí alifájàre ẹlẹ́ẹ̀kejì bá ti wọlé alifájàre àkọ́kọ́ ń bẹ tó pé tó bá ti wọlé èyí á máa jẹ á sì máa mú wa àmọ́ tí ẹlẹ́ẹ̀kejì bá ti wọlé ìgbà yẹn ni wọ́n ti ní pé ká bẹ̀rẹ̀ sí ní kóra ró níbi jíjẹ mímu tó jẹ́ pé àti mọ̀ gbọ́ yé pé alifájìrì àkọ́kọ́ máa ń pè ní alifájìrì olùkẹ́àdìbò alifájìrì irọ́ ẹlẹ́ẹ̀kejì wọn máa ń pè ní asọ́dẹ̀kù òun ni alifájìrì kíni òdodo tèyí tó jẹ́ títí irọ́ yìí òun ló sọ pé tó bá ti wà tí ó lọ tí ó gùn níbi sámà àmọ́ kèsì bóyá òun tẹ̀ kèsì bóyá òun fẹ́ kò ní fẹ́ níbi sámà òun ó lọ straight yóò gùn lọ ní ibi sámà ní báyìí àmọ́ títí àmọ́ kìí ṣe pé bóyá òun ó fẹ̀ ní níbi fífẹ́ yìí pé tí ó ṣe pé bóyá yóò fẹ́ bo gbogbo sánmà bí lẹ́yìn ṣe rí nu àmì èyí tó ṣe pé bóyá yín máa ń fẹ́ òun náà ni alifájìrì sadiq alifájìrì èyí tó jẹ́ tòdodo bákan náà tún wá ní pé alifájìrì sadiq tá à ń wí kò ní sí òkùnkùn lẹ́yìn rẹ̀ mọ́ téèyàn mí ni pé alifájìrì alkadhib òkùnkùn ó tún wá lẹ́yìn òun tiẹ̀ tó kùnkùn bá wá lẹ́yìn rẹ̀ lẹ́yìn ìgbà náà alfajiri sọ́ọ́dì kò ṣẹ̀ṣẹ̀ wá wá tó bá ti wá wá tóun ń fẹ́ tiẹ̀ tóun ṣe kó òun kàn lọ straight àbí òun kàn tínrín lásán tó ibi tóun bá ti wá fẹ́ tó gba gbogbo àyè òun ni ó wà di pé tó bá ti wá dé yẹn tí ó sì kò ní sí kíni kò ní sí òkùnkùn lẹ́yìn rẹ̀ mọ́ bẹ́ẹ̀ ìkíni ìmọ́lẹ̀ ó tún máa fẹ̀ sí ni títí tí ó fi di pé bóyá ìmọ́lẹ̀ yìí ó máa pọ̀ yóò máa títí tí òun ó fi ṣe kíni tóun ó fi yọ bákan náà wá ní pé ẹ àlùfájìrì òdodo òun fara ti òkè sánmà báyìí ni tí ò rí àmọ́ èyí tó jẹ́ irọ́ àlùfájìrì kadhib òun tiẹ̀ yóò wà láàrin méjì sánmà pé báyà ìyẹn ò rí pé òkè náà ló wà o àmọ́ kẹsẹ̀ bóyá yìí ó rí pé ó fi bígbà tí ó fara mọ́ sánmọ́ òkè ni tá wo nu albabul muftu lè kọ́ albabul muftu sheikh ibn Uthaymin rahimahullah ta'ala níbi ìpàdé Number sixty two bẹ́ẹ̀ wọ́n ti ń ṣe àwọn àlàyé báyìí fún wa tọ́yì tọ́rọ̀ bá wa rí báwọn tá a sì ti rí ike bóyá àwọn onímọ̀ wọ́n ṣe nákùlù kínní fún wa ní agbọ́nrin eléyìí gẹ́gẹ́ bí Ibn Qudama rahimahullah ta'ala wọn ní kí wọ́n sọ́ọ̀mù mashru' wal imsaku anil muftirati min tulu'il fajri thani ila gurubi shams روي معنى ذلك عن عمر وابن عباس وبه قال عطاء وعوام وعوام أهل العلم nínú mugni ibn kudama níbi ìdí ẹlẹ́ẹ̀kẹta page one oh five ibi bẹ́ẹ̀ ni ìmáàmù yìí ti ń ṣe àlàyé fún wa ìpèsè rí àwẹ̀ tán ṣe ní ọ̀ràn àyẹ̀lé wa lórí tán ṣe ní ṣẹ̀dá o pẹ̀lú pé ìyẹn ó mú kóra ró ní gbogbo nǹkan tí máa ń bàwẹ̀ jẹ́ ni tí máa ń tú ni ní àwẹ̀ kí á làwọn nǹkan náà òun ni láti ẹ̀ẹ́dẹ̀ẹ́ni òun ni jíjẹ òun ni mímu òun ni sísúnmọ́ ara alẹ́ ẹni láti ìgbà tí àlùfáàjì rẹ̀ lẹ́ẹ̀kejì bá ti yọ títí dìgbà tí òun ó fi wọ̀ sansi gbẹgbà wa ru eléyìí wọn látọ̀dọ̀ sayyidina Umar bákan náà Ibn Abbas irú ọ̀rọ̀ báwọn náà tún ni àtọ́wò náà ń sọ àti àpapọ̀ àwọn onímímọ́ àbí ọ̀gbọ̀rọ̀ àwọn onímímọ́ tó lẹ́yìn eléyìí àwọn kan tún ṣe nákùlù lè jùmọ̀ àlẹ́ lórí gẹ́gẹ́ bí Imam Ibn Abdulbari ṣe ṣe nákùlù lè jùmọ̀ ìkẹwọn naharu alladhi yajibu siyamu ṣe rí ọ̀sán tó jẹ́ ọ̀ranyàn fún wa ní kí á gbàwẹ̀ nù rẹ̀ min tulu'il fajri ila ghurubi òní látìgbà tí alfajiri bá ti yọ títí dìgbà tí òun fi ṣe kẹ́ni tí ó fi wọ̀ ala hadha ijma'u ulama muslim lórí eléyìí ni ijma'u apẹnupọ̀ àwọn àfa ẹ̀sìn wa fala waja lil kalami fi pé kò sí ọ̀nà tíyẹn fi lè máa sọ̀rọ̀ lórí e. eléyìí pé tíyẹn tó fi sọ pé bóyá ọ̀rọ̀ yẹn ò lọ tabawo tamhidi mujalladi ẹlẹ́ẹ̀kẹwàá page sixty two ìwé láti rí ọ̀rọ̀ wọn yẹn àmọ́ sí ọ̀rọ̀ yẹn tó ní àkíyèsí tuntun yẹn ká pera wa àbí kò ní ó ní àkíyèsí tó yẹ ká pera wa ó ní àkíyèsí tó yẹ ká pera wa tòun ti pé báyà imam abdulbar ló fi jẹ́ pé làwọn onímọ̀ máa fi sọ pé lára àwọn ẹni tí wọ́n bá ṣe nákùlù ìjùmọ̀ nígbà míì tá a tún nídìí àtúntì rí ẹlòmíì kọ́ wọn òun náà ni Imam Ibn Abdul Barr torí kéṣì ni wọ́n ṣe ṣe nákùlù ìjùmọ̀ yìí àwọn ẹ̀gbà wa ń bẹ tó wá látọ̀dọ̀ àwọn sálàfù tó ṣe pé bọ́yá òun náà tún dá lórí pé ah àṣé wọ́n tún lè fún ẹlòmíì ní ààyè kan táwọn ẹ̀gbà wa mi gan tún bẹnu hadithi àwọn ẹ̀gbà wa látọ̀dọ̀ sẹ́yìn Abubakri ó wá látọ̀dọ̀ Hudhaifa ó wá látọ̀dọ̀ àwọn ẹlòmíì náà àwọn ẹni ṣáájú ń dá lórí pé ìpìnlẹ̀ lélẹ́yìí òun ni pé tí àlùfájì rẹ lẹ́ẹ̀kejì bá ti yọ tó ọ̀rọ̀ ti tànà àmọ́ àwọn àfọ́sí wẹ́wẹ́ kan ń bẹ tó ṣe pé tó ṣe ṣe ká tún padà máa ṣeré àbí ká máa gbọ́ àbí ká ti gbọ́ ní last year tẹ́lẹ̀ náà àbí níbi sẹ́rù wa tá a ṣe lórí Sahihul Bukhari tá a ṣe díẹ̀ ní inú àwẹ̀ tí ó lọ nítorí bẹ́ẹ̀ um, a ní láti mọ̀ yín pé bóyá àwọn àfọ́sí wẹ́wẹ́ kan sì ń bẹ ní abẹ́ rẹ̀ ìhìn àkàn gbọ́dọ̀ ju gbogbo èèyàn lẹ̀ ká wá sọ di ọ̀lẹ ká sọ dẹni tí wọ́n mọ̀ tí wọn ò ní lè fi àmójútó bó ṣe kán mójútó ẹni tó bá jẹ́ onímímà àbí tó bá jẹ́ ẹni tó jẹ́ akitì alákìkanjú ó tún ṣe kán tún sọ àwọn àfọ́síwẹ́wẹ́ mi fún ní àgbọ̀nrin eléyìí. tó ìbéèrè wa ni tí oníbèrè lè máa béèrè pé tó man tala alayhi al-fajru wa fi famihi ta'amun fa alayhi an yalfidahu pé tó ẹni tí ìbéèrè tẹ́lómi lè fẹ́ máa béèrè ni pé tẹ́ni tí ń bá ń gbàwẹ̀ tó fẹ́ gbàwẹ̀ tó wá di pé àlùfájìrì ti tó ọ̀dà máa ti ń pè run tó jẹ́ pé ìrun ẹni tí ń pèrun yìí ó dá wa lójú pé àlùfájìrì máa ti ń jáde kó tó pè tó di pé àwọn ẹlòmíì máa ń pèrun kó tó di pé àlùfájìrì ó jáde tẹ́lẹ̀ yìí ò sì wọlé tó di kò tọ́ fún wa ká sìn kankan ní èèwọ̀ fún àwọn èèyàn tọ́ba lékè olóòṣè léwọ̀ fún wa nítorí bẹ́ẹ̀ ìmọ̀ wa sọ pé à ń kọ́kọ́ ń pèrun kó tó di pásíkò òrun pípé tó kèsì nǹkan tó bójú wọn tó ẹ wá já tètè padà síbi eléyìí àwọn kan náà àwọn onímọ̀ wọn sọ pé tó bá di pé àlùfájìrì bá fi lè tọ́ bá wọn tó bá fi lè tó bá wọn tó ń jẹ kán sì ń bẹ lẹ́nu èèyàn yìí pé èèyàn ni láti pọ̀ pẹ̀lú bí ẹ máa ṣe ń gbọ́ irun lọ́dọ̀ ẹni tí ọkàn yẹn balẹ̀ lé lórí pa ẹni yẹn máa ń pè irun nígbà tí òrùn bá tí àsìkò bá ti tó wọ́n ní pé a ní láti pọ̀ nǹkan tí máa ń bẹ ní ẹnu wa ni tó eléyìí ọ̀rọ̀ ni tí àwọn kan sọ àmọ́ ọ̀rọ̀ yìí ǹjẹ́ tẹ̀sùn wọn definitely kò tẹ̀sùn wọn tó eléyìí ni díẹ̀ nínú kẹta alẹ́ sọ nínú àwọn àlàyé tá a sọ pé bóyá àwọn àfa àbáwọn tán bá jẹ́ akẹ́kọ̀ọ́ àbáwọn tán jáwọn akíkanjú àbẹ́kọ̀ àdásàlẹ́sà wọn máa ń ṣe àlàyé ìfọ́síwẹ́wẹ́ lóyún agbọ́nrin eléyìí àmọ́ kó ṣe gbóúnjẹ ti wà lẹ́nu yàn àti ò tí ì gbé mi wọ́n wá ń pèrun yóò gbìyànjú láti tètè gbé mi láti tètè jẹ́ kó sì jẹ́ kíni kó fi lè rí ibi gba àwẹ̀ ẹnu kó má jẹ́ pé òun má jẹ́ ara alẹ́ kò fi dín ní min haraj ọba àlekíọ́lá ní pé òun ò sí ẹ̀sìn wa ní ìnira fún wa ìhìn má lọ́lá òbí àdáàbí kò ń ṣàkàtún wa àmọ́ntún kí ni nǹkan tó bá àlekíọ́lá fẹ́ fi ìyá wa jẹ́ tó fẹ́ fi ìyà jẹ́ wa torí pé nínú ìyà ni lélẹ́yìn olùjẹ́fẹ́ lómi kó sì pé bóyá tẹ̀sẹ̀ ń jẹun náà ni oúnjẹ ti wá wà lọ́dọ̀ fún rẹ̀ àwa ní pé kó tún pọ̀ àbí ó ti wà nínú ẹnu rẹ̀ tí ń ṣe kínní oní ìrún wá pè ká sì ní kó tara jẹ́ lẹ́yìn kó kó tètè máa lọ kó má tó ń fi owó jẹ́ kó sì má jò jẹ́ pé nǹkan ti ń ṣẹlẹ̀ sí ní àsìkò sí àsìkò nu ọdún òní tá bá wo inú fatawa sheikh ibn Uthaymin àbí sheikh ibn Baz a máa rí àwọn àlàyé tí àwọn náà ṣe ní ibi báyìí àmọ́ wọ́n wá ṣe àwọn àlàyé kan yìí pé fẹ̀yìn náà nígbà tán ṣe àwọn àlàyé kan lọ níbí báyìí ipe wàlò sẹ́mi aláàdáàna wà nǹkan aláya alamuhal almuhadin aláàdáàna kọ́bìlì alfajiri àwọn báàdì alfajiri fàyín náà yomsik pé tó ń tó bá jẹ́ pé yàn máa èèyàn máa ẹni tí ń pèrún yìí pé sẹ́ni tí máa ń pèrún lásìkò ni àbí kì í pè é lásìkò ṣé máa ń kọjá àsìkò àbí í máa ń tètè pè bífọ́ kásìkò tó tó kí ni ìdájọ́ ti ń bẹ́ńbẹ́ wọ́n ní pé ìyẹn ní láti ṣe kíni ìyẹn ní láti kóra ro ni tòdí pé èyí tó jẹ́ pínlẹ̀ ni pé anal muhadina láyọ̀ adina ilà ìdàdàkàlẹ̀ wọ́kt ipò òun ni pé aláwo ní dá kò ní sọ pé bóyá òun ṣe kí ni òun onírun kò ní pèrun àfi kó ṣe pé bóyá àsìkò òun ti tó ni ni fi ń pèrun tábàdí àwọn níbi majmu fatawa sheikh ibn Ubaz ìdí ẹlẹ́ẹ̀kẹ́ẹ́dógún page two hundred and eighty six bákan náà lọ́dọ̀ majmu fatawa rasail sheikh ibn Uthaymin ìdí nineteen page two hundred and ninety five. tó wọ́n á ní pé yóò sì ní láti máa gba àwẹ̀ rẹ̀ tó fòyìnbí tẹ́lẹ̀ àwọn bàtọ̀ làṣọ̀mù ìpè tó bá fi lè gbé irú kíní ẹ̀mí kí bóyá yóò ṣe kíni àwẹ̀ rẹ̀ ti ṣe kíni ó ti bàjẹ́ irú àwọn kan tá a fẹ́ kàn mọ́ sínú ipa àgbọ̀dọ̀ sọ pé àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ báwọn torí níbo ńlá wàá fi àwọn àsáàrà àwọn ìgbà wà mí tó wá látọ̀dọ̀ àwọn sálàfù yẹn sí torí bẹ́ẹ̀ a ní láti wòye sí wọn á ní pé eléyìí bíi tìfákìlà ìmọ̀ àbí fuqaha arba òun lélẹ́yìn tábà wà hànàfíyà ni àwọn Eh, nínú àwọn ànàfíà tá a bá sì tún wọn haṣíà dasuki nínú àwọn malikiya lélẹ́yìn tá a bá tún wọn àwọn ṣàfíà mọ̀júmọ́ títí anáwáwí bákan náà lọ́dọ̀ àwọn anábìlà bíru ìnsọ́fù tìlmọ̀dáwí gbogbo wọn ni wọ́n ṣe ìtọ́ka sí irú eléyìn àmì ìtọ́sí pé bóyá fẹ́ tẹ̀sùn wọn ju wallahu ta'ala alam wọn nípa ọ̀rọ̀ yẹn ò lè tó báwọn ẹni tó bá ti jẹ́ ẹ̀jẹun rẹ̀ tán kókó gbìyànjú láti tètè sí kìnnì láti tètè jẹ́ báwọn torí pé àdìsí tí àwọn apá kan ọ̀dọ́ náà pé àwọn ìyapa àbí ìṣe fanfa kọ̀ọ̀kan náà tó wà lórí àwọn kọ̀ọ̀kan náà àwọn ẹgbàá wá yẹn torí àdìsí nínú àwọn ẹ̀rí tí wọ́n máa ń lò náà ni pé kúlù washrabu hatta yu'adhina ibnu ummi maktum fa innahu la yu'adhina hatta yatlu al-fajr ìpè ẹ máa jẹ máa mọ títí tí yóò fi di pé tí ibnu ibnu maktum yóò fi pèrún torí pé kò ní pèrún àfìgbà tí wọ́n bá sọ tí àsìkò bá ti tó àdìsí mẹ́ lọ́dọ̀ Imam Bukhari àti Muslim kọ́balẹ̀kẹ́lá kó tara parí oúnjẹ rẹ̀ ọ̀dà bó bá ti jẹ́ pé kan bẹ lẹ́nu rẹ̀ kó má pọ̀ nítorí kí wọ́n ti bẹ̀rẹ̀ run o ní láti tètè gbé mi náà ni tó sì jẹ́ pé eléyìí a ní kó yapa sí èyí tó ọ̀gbọ̀rọ̀ wà lórí rẹ̀ nínú àwọn àfọwọ́ni àmọ́ òun ló tẹ̀sùn. haske maile ka gidan kowa Afirka TV. KTV3 tafarkin rayuwa.